èèyàn wá bá ẹrú rẹ̀ tó ní ìbálòpọ̀ ní kété tó bá ti lè bá ní ìbálòpọ̀ báyìí ìbálòpọ̀ àkọ́kọ́ ìyá ẹrú yẹn ó ti di ìwọ̀sán ìyá ẹrú yẹn ó ti di ìwọ̀sán ọ̀ọ́ bá àjẹkù padà ní kápá lórí ìyá rẹ̀ náà ìyá rẹ̀ náà ti padà dẹrú fún ọ. àbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ ìyá rẹ̀ ń jẹ́ mùsùlùmí àwọn àárí ọ̀fẹ́ ìwọ nìkan láti tẹ̀. nítorí pé Islam ọba kéèyàn ọmọ bá ọmọ lò ó tún wá jẹ́ pé ọmọ bá yà lò àwọn òbílẹ̀ Islam kọ̀. ولا تحل له ابنتها bẹ́ẹ̀ náà ni ọmọ ẹrú yẹn ọmọ tiẹ̀ náà tó máa ti tọ́jú bìnrin ìwọ ní fún ọ láti bá a ní ìbálòpọ̀ ilé ìṣedédé pẹ̀lú ìyàwó náà ẹ̀rọ pẹ́ tó fẹ́yàwó ìyá ìyàwó yẹn ti dèwọ̀ fún un tó o bá ti lè so ìdí lórí ọmọ ọmọ wọlé kọ̀ wọlé ìyá ti dè wọ̀ fún ọ. torí ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́rú ìgbọ́n tẹ ẹrú mi tí tó bá ti bá ní ìbálòpọ̀ ìyá dé fún ọ. bẹ́ẹ̀ náà ni tó bá fẹ́yàwó ìyàwó rẹ̀ wá ti bímọ níbòmíì ọmọ irunjọ́ ọmọbìnrin ṣèwọ ní fún ọ láti jẹ́ pé ó ti máa bá ọmọ ìyàwó rẹ̀ lò pọ̀ pé wọ́n ti ní fún ọkùnkọ́ fún ọmọ ìyàwó rẹ̀ tóbi pẹ̀lú mi. وتحرم على آبائه obìnrin tó ní ìbálòpọ̀ pẹ̀lú rẹ̀ tó dẹ́rù rẹ̀ bíbálòpọ̀ ti sọ́ dé ìwọ̀ fún bàbá rẹ̀ bàbá rẹ̀ ìwọ̀ ní fún un láti bófin yẹn lò pọ̀ bàbá bàbá rẹ̀ ó ti dèwọ̀ fáwọn náà bàbá bàbá bàbá bàbá rẹ̀ gbogbo wọn ti dèwọ̀ fún wa gẹ́gẹ́ bí ọmọ tí wọn bá bímọ tọmọ fẹ́yàwó tọmọ bá fẹ́yàwó èèwọ̀ nìyàwó ọmọ jẹ́ fún bàbá èèwọ̀ nìyàwó ọmọ jẹ́ fún bàbá bàbá èèwọ̀ níyàwó ọmọ jẹ́ fún bàbá bàbá bàbá bàbá bàbá bàbá àgbọ́dọ̀ mójútó àníyàn àgbọ́dọ̀ sọ pé ayédáyé òyìnbó pé ìyàwó rẹ̀ ìtú wo wo àwọn òbí rẹ̀ kọ̀tọ́. bákan náà ẹrú yẹn tí wọ́n bá tí wọ́n ní ìbálòpọ̀ pẹ̀lú rẹ̀ yẹn sáxẹ̀rùmù ẹ̀lẹ́ ẹbí náà ihi ẹrú yẹn tún ti dèwọ̀ fáwọn ọmọ tiẹ̀ náà ẹrú rẹ̀ tí wọ́n ń bá ìwọ̀ ní fáwọn ọmọ rẹ̀ kẹsì pé èmi ti fẹsẹ̀ mi ẹ̀yin náà máa bọ̀ àwọn òbí lẹ́ ìwọ̀ ní fáwọn ọmọ rẹ̀ kò fẹ́ẹ̀ sí ìyàtọ̀ láàrin ọ̀rọ̀ ẹrú tó ń bá alájọṣepọ̀ pẹ̀lú bí ìdáná bó ti ṣe máa ń sọ obìnrin dé wọ̀ fáwọn kan tí wọ́n kàn ọ́ bó ti máa ń sọ wọn náà dé wọ̀ fáwọn kan tí wọ́n kàn ìyàwó náà wọ́n fi ọmọ àwọn kan ó ti dáná wọn ìyá ìyàwó rẹ̀ ìwọ̀ ní fún ọ ìyá ìyá ìyá ìyàwó rẹ̀ ìwọ̀ ní fún ẹ ọmọ ìyá ìyàwó rẹ̀ ìwọ̀ ní fún ọ ọmọ tí ìyàwó rẹ̀ ti bí fẹ́lómi ìwọ̀ ní fún ọ bẹ́ẹ̀ náà lẹ́rú yìí torí èèyàn ló náà. lẹ́yìn eléyìí sàmẹ́sà kíyèsí nǹkan sí Islam tó fẹ́ fi hàn wá nínú àwọn òfin yìí ní pé Islam kò gba ìbàjẹ́ láàyè kò gba ìṣekúṣe láàyè kò gba ìranù láàyè. ló fà á ló fi dínà gbogbo àwọn kan wọ̀nyí báyìí. èyí ó sì máa rí nígbà táwọn yẹn ti pọ̀ láti tẹ̀ láti ọlọ́run tí wọ́n kọ̀ láti tẹ̀lé ìlànà rẹ̀ oríṣiríṣi aburú oríṣiríṣi àìdá tí òwe ti gbọ́ èèyàn bọ̀ sí ìṣẹ̀lẹ̀ láwùjọ. gẹ́gẹ́ bí bàbá tí ń bá ọmọ ọmọ rẹ̀ sùn àwọn olùdílé ọmọ tọ́mọ ti ẹbí bàbá ńlá wọn bá sùn ọpọlọ wa dà ẹ̀sìn dà torí ẹ̀ ìwákùwà tó ọ̀nà wá ká yẹn ìṣekúṣe tó ọ̀nà ṣe ká yẹn Islam ti dínà rẹ̀ pàkóso lẹ́tọ̀ fún àkókò fẹ́yàwó. Fẹ́kan tàbí méjì tàbí mẹ́ta tàbí mẹ́rin ọ̀sán ti gbọdọ̀ tayọ mẹ́rin tí a lọ fẹ́ mọ wàrà nìkan. ọba ni lọ́kàn jẹ́ ikú ọ̀pọ̀ láwùjọ àwọn èèyàn tó ẹgbọ́n ti níyàwó méjì nílé mẹ́ta nílé kọ́dà mẹ́rin lẹ́sìn tó ń yálè àwọn òbí lẹ́sìn tó ń sọ̀rọ̀. wọ́n ti tún máa ṣe é lọ́sàn gangan ò tijú ọlọ́run ò tijú èèyàn. ẹnìkan á ní sẹ́ni tí wọ́n lọ jókòó tí a lè kọ̀bẹ́rù kún mú ìròyìn lọ báwọn ìyàwó rẹ̀ ń lé kékin nígbà tí wọ́n bá láwọn gbọ́ àwọn ti járí àwọn fàáfi kọrí ní gbogbo wọn bá ara wọn lé bàbá wọn. ẹ̀rọ sọ́dọ̀ ẹ̀dá payọ̀ ọlọ́run ìwà tí wọ́n yẹn ọ̀pọ̀ láwùjọ. wọ́n obìnrin tí wọ́n ń yàn lálẹ́ wọn náà fi rora rẹ wò ilé ọkọ lọ wà ọkọ rẹ tí wọ́n á yàn lé lóde tí ó dùn mọ́ ó kú fẹ́ àwọn tí wọ́n wálé kẹ́ ẹ mọ nídìí àrùn wọ́n sàn kó jẹ́ pé wọ́n nìkan lọ́ọ́ mọ́ra rẹ̀ àlè tí ń bẹ́ ta wọ́n lé dọ́sìn. torí kọ́ńtà tuntun àyànlè àyànlè à ń ṣe kínní náà lẹ́sìn Islam tó ti sọ yìí pé àlẹ́ ẹrú yín tẹ́ ẹ tún ní ẹ̀tọ́ nìkan yìí. nínú tó yàtọ̀ tó ti níyàwó mẹ́rin wọ́n tún láwọn ẹrú àwọn ẹrú ẹ̀tọ́ nìkan. lọ́pọ̀lọpọ̀ fún wa ń bí màálè tó dé lè máa lè tó lè ó lè máa lè tó lè rẹ́gẹ́dẹ́ látàrí àìnípa ẹ̀ ọ̀nà. ẹ tú bá lónìí kó tó dọ̀la o. ẹnìkan ní ọ̀dà tí èèyàn bá ti bí irú àwọn ọmọ àlè bẹ́ẹ̀ tó lè ṣé títí bá rẹ̀ ní kọ́ pa wọ́n torí pé àwọn ọmọ ò ní jogún rẹ̀ rárá o tí èèyàn tún pa ọmọ ọlọ́mọ a sáńdí lásán lẹ̀sẹ̀ tó dá tẹ́lẹ̀ wá di tàǹtìtàǹtì báyìí ó ṣe zina ó tún fi pípa yẹn fún un. ọkàn máa ran ìyá ọmọ tó fi máa léwu wọn máa ràn án lọ́wọ́ pẹ̀lú tó fi máa tọ́ ọmọ rẹ̀ tó obìnrin ló nírú ọmọ báwọn kò ní bàbá wọn kàn ràn án lọ́wọ́ pẹ̀lú tó fi tọ́ ọmọ rẹ̀ àmọ́ kìí fi wọn gbọmọ wálé rẹ̀ rárá lẹ́yìn rẹ̀ afá ni tẹ́rú bá fẹ́yàwó ẹrú ẹ̀mọ̀ yìí pọ̀ mamlo ẹnìkan ló ní kò sí tá nǹkan kan ní pé ẹrú náà lè pọ̀yàwó àbí ó lè pọ̀yàwó bí kọjá pé ìyàwó dánú bíi yà ẹrú ẹrú tó àwọn kékeré ẹ̀yìn ẹlọ́nà ìyàwó dánú bíi tó lè kọ̀yàwó àbí ò lè kọ̀yàwó. bákan méjì nù nínú pẹ́ẹ́sẹ́ pé ẹrú yẹn ìgbà tó fẹ́yàwó ọ̀fẹ́ pẹ̀lú àṣẹ olówó rẹ̀ ni. àbí kó sì jẹ́ pé òun lọ́fẹ́ ọ̀pá yọ̀ǹda lọ́dọ̀ olówó ẹ̀. ẹrú tó fẹ́yàwó pẹ̀lú àṣẹ olówó rẹ̀ bẹ́ẹ̀ ni tí ìyàwó bá fi lè sẹ́ẹ́ tí o bá rí i pé ìgbépọ̀ àwọn ò ní rọgbọ mọ́ òbúrú lábẹ́ òfin ọlọ́kọ̀ kan lẹ̀. nítorí pé ẹni tó ní ọ̀yọ̀ǹda fún pé kán fẹ́yàwó òun náà lágbára láti kọ̀yàwó. ṣùgbọ́n tó bá jẹ́ pé olówó rẹ̀ ọ̀yọ̀ǹda kọ́ fẹ́yàwó tẹ́lẹ̀ náà ọ̀rọ̀ àkọ́bìnrin àkọ́bìnrin ò sínú fáìlì tiẹ̀ torí tí ọ̀gá rẹ̀ bá ti di pé fífẹ́yàwó tí ẹrú lọ fẹ́yàwó kò pé òun torí owó òun ni ó tún máa ná ìdí nì òun lè tún wọn ká ó lè tún wọn ká lábẹ́ òfin ọ̀nà fún kíni máa lọ lè ń ṣe ìdarí. tẹ̀lé ìmìtẹ̀rú yẹn kí tó bá gbà yọ̀ǹda kó tó fẹ́yàwó lè pọ̀ lẹ̀ tó bá gbà yọ̀ǹda ọ̀gá rẹ̀ ó lè tún wọn ká tẹ́lẹ̀ náà kò fẹ́ nídìí pé wọ́n pẹ́ títí tí ó gbọ́ àdìpọ̀ ló fẹ́ pọ̀ lẹ̀ kọ́kí tọ ilé ìjọba ọmọdé wa ń kọ́ ọmọdé ọmọ tí o ti bàlágà òní wọn ń pè ní ọsọbí kò sí bàlágà wọn wá fẹ́ yàwó tó náà lè kọ yàwó àbí òní lè kọ yàwó ni wọn lọ kọ lè kọ bí yéèni ọmọdé kékeré tí o ti bàlágà. ọlágbára àti kọ̀yàwó lẹ̀ o torí pé lágbára láti fẹ́ báwo ló ṣe lágbára láti kọ̀ torí ẹ̀ torí àdéhùn tí imaamu tí wọn gbé jáde kí anabi Muhammad bá àríwá àríwá sẹlẹ wọn ni rúbi alukọlẹ mu rufi alqalamu àní thalathin. عن النائم حتى يستيقظ وعن الصبي حتى يبلغ وعن المعتوه حتى يعقل قال النبي صلى الله عليه وسلم قال لي متى واو تاتي في بيري كيكي لبيكي لولي نقوى راسي وان آه نقوى سلف ìtẹ́lẹ̀ أنا àwọn náà ni ẹni tó sùn títí tí ó fi jì ìyẹn sùn lójú oorun lójú wa ní òun kàfàrà bìlà òun sá ìgbàgbọ́ sọlọ ìyẹn sùn lọ́wọ́ ní òun onísìn mo ti dọ̀tẹ́ bọ́ gbogbo eléyìí ọ sọ̀rọ̀ bí aláìsọ̀rọ̀ nítorí pé ẹni tó sùn gbogbo tó kọ́ńkọ́ àní fi bí kó lọ́mọ̀ sí làákà ẹ̀ ń wà ọlọ́mọdé mi wà padà. ẹni tó sùn ọ sọ pé fún tó sẹ́wọ̀n òun ti kọ́ lẹ̀ ńlálà ìyàwó bá gbọ́ lọ́ba ti bẹ̀rẹ̀ sí páàkì ẹrù kí ló dé ó ló ń kó ń lẹ́nu nígbà wo nígbà tí wọ́n ń sùn lẹ́ẹ̀kan à wọ́n ń sùn wọ́n á sọ fóun tó kọ́ lẹ̀ ẹni tó sùn kì í kọ obìnrin sílẹ̀. ṣùgbọ́n èèyàn sùn wọn ní pẹ̀sẹ̀ lẹ̀ àwọn ń sùn òun wà lórí bẹ́ẹ̀dì ẹnìkan wá wà ní ìsàlẹ̀ ọwọ́ ajarun pa ó rélu ẹni tó wà nísàlẹ̀ bí rélu tó rélu ló ń bá kú bí rélu tó rélu orí ló fi gbá lójú lójú bá fọ́ kẹ ẹ kí alẹ́ fi mí ṣe ìbáraẹnisọ̀rọ̀ máa ṣe náà ìsọ̀pẹ́ tó bá sùn gbogbo ẹ̀sẹ̀ tó bá dá wọn ní pọ́ọ̀lẹ̀ ẹ wọn ní pọ́ọ̀lẹ̀ láàrin rẹ̀ sọ́nà àwọn tó bá gbé èèyàn lọ tẹ̀ ọ̀sán wò rẹ̀. wọn kàn ní pọ́ nítorí pé oore lùyàn lójú oorun ó kú àmọ́ sàdíyà rẹ̀ á sọ pé ó ṣe ti páni ọ̀mọ̀ọ́mọ̀ pa. oṣubú kájọ ibùsùn olórun pápó orun pa ni ọ́ ọba kọlu fìtílà ilé bá jóná díẹ̀ ló kù sí wọn náà jóná má lé ọlọ́run ọlọ gbogbo yìí tó bá sọ pé ó ti ń bẹnu ilé bá jẹ́ ọlọ́run ọlọ gbogbo ẹ̀ lọ́sàn láti òsì ọlọ. ẹ oorun lọ́fà kí wọ́n lọ́kàn wá. ilé ìjẹun ti bẹ́ẹ̀ mẹ́rin ọ̀dúnrún ẹ̀yìn ọ̀lẹ́ oorun ti kẹ́wọ́ kó fi ba dúkìá dúkìá jẹ́ wọ́n mú ni. àmọ́ láàrin rẹ tọ́lọ̀ ẹ̀sẹ̀ tọ́ọ̀sẹ̀ tọ́ọ̀sẹ̀ lọ́ọ̀ ọlọ́run kò rí rẹ̀ bákan náà ọmọdé wọn ní kó ẹsẹ̀ rẹ̀ lẹ̀ títí tí ó fi bàlágà àwọn ọmọdé kéékèèké wọn ní kó ẹsẹ̀ wọn lẹ̀ títí wọn fi bàlágà àmọ́ bí wọ́n bá nǹkan jẹ́ pọ́ńtù wọn náà wọ́n fún wọn bá bá nǹkan jẹ́ lórí bàbá rẹ̀ ọ̀sán kúláàrì tọ́ eléyìí jẹ́ tàwọn ọmọdé tọ́mọ́ fi bàlágà ẹ kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti bàlágà fẹ́ẹ̀ dààmú fún ewu ọmọ náà tí ò sì fijọ́ kan láti bí ọdún márùn-ún tó ti bàlágà wọ ọmọ àlùjẹ́kù tẹ́lẹ̀ bá kú sẹ́wọ̀n kó ti tó wọná láti bí ọdún márùn-ún tí ò sí náà náà ni láárí kí láǹfààní bá a bí makalẹ̀ tá a bá ti fẹ̀sùn kọ̀ sẹ́ńkú fọmálẹ̀ ọmọ òlẹ̀ pé tó fọ́ máa wálé ayé nígbà tẹ́yìn ti mọ̀ ike ẹ̀ ní kọ́lẹ́sì Islam nínú ká bí máa kábí máa dájọ fún náà nǹkan máa ní ó lè bá a pọ̀ àwọn òbí náà ọlọ́mọ ti sàdánwò bá wa o torí ẹ̀ ẹjẹ́ amójútó àwọn ọmọ wa ọmọ bá ti bàlágà kó tó bàlágà gan kọ́ anabi sọ̀rọ̀ bá àdúgbò mi láti ọmọ ọdún méje ní ẹ̀dùn máa pa àwọn láti pọ̀ sí o ọmọ bá pọ̀ ọmọ ọdún mẹ́wàá tí ọba fi hàn kẹ́ ìyá fún yẹtí kẹ́ ẹ bá wí ẹ lù ú ẹ̀nà lẹ́gbà bẹ́ẹ̀ lànà bí mi wọ́n gbèrè bú ọmọ àlẹ́ yà ẹ̀nà wọn ètò kẹ́ ẹ̀ bá wọn wí torí ẹ̀ bá wọn yóò bọ́ fẹ̀ ẹ̀kẹ́lẹ́ fọ́ lọ́mú àbáwí ẹ̀kẹ́lẹ́ kó títẹ̀ bá rí àbáwí náà nù ẹ̀lẹ́ gbásílà rẹ̀ dànù àbáwí ànábì ni wọn ọmọlá wọlágbádá wá ń kí lóde tó kírun tó ti lágbàdá wa bì ẹ̀yìn sì ń sọ fún látọ̀dún mẹ́ta látọ̀dún méje ọdún mẹ́jọ ọmọ ọdún mẹ́sàn-án kírun kírun kírun ẹ̀ gbọ́dọ̀ náà ń gbà ó nígbà tí wọ́n pọ̀ ọdún mẹ́wàá alọ kírun adé àríkó kírun lágbàdá wa bì nígbà tó ti jẹ ẹ̀rọ àtìlẹ́kùn ẹ̀mú ẹ̀gbà kí ló ló sì ń rí ọmọ náà sí. ẹ ẹ kọ́ gba àwọn táwé yìí bá di lọ́la kí akẹ́kọ̀ọ́ lọ kí wọn lè sìn bá sùn di lọ́la pamọ́ sí ọ ríran wò. nígbà tó o bá ṣe bẹ́ẹ̀ nígbà tó o wà láyé títọ́ bá kú lọ́mọ ajágbe mọ́mọ́ nù sàárì. nígbà tó o tún àwọn bàbá mi náà ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀daràn ni wọn ń kírun. nígbà tí bàbá èkírun ọmọ ti fẹ́ kí. bàbá èsìn lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ gan-an ó tún bọ́ máa jà torí kéńkì hàn pé tó ọba dẹ́kun à ń lọ mọ́sálásí ó rí pípọ́n ojú òun òbúrú omi aró ojú rẹ̀ gan abẹ́rẹ́ tàbí ọ̀daràn wọ́n tó yẹ kí lábẹ́ òfin ọlọ́run kọ yọ ẹgbàá sọ́mà kíkọ́ lọ́ọ́ gbìrùn ọwọ́ á yóò rí pípọ́n ojú rẹ̀ tí máa tún lọ mọ́sálásí ẹ̀wọ̀n sẹ́mi mẹ́fà àwọn olórí ikú bàbá nù tọ́lọ́n bá fi wọ́n sàdáwò fọ́ ma á èsì ní kúrò àwọn ọmọ bẹ́ẹ̀ táwọn náà má sórí ibú ọlọ́run sànú wa o wọ́n má sì wá ló lórí ibú òbí fáwọn ọmọ wa ó sì má sì wá ló lórí ibú náà fúnra wa. ẹlẹ́kẹta náà ni akramakumullah al-ma'dun wèrè wọn ò ní lẹ̀ fún wèrè hatta ya'qil títí tí làákà yóò fi padà wá fún. ẹ̀yin sì mà ní pé wèrè ẹ bá ti ṣàlàyé ṣáájú ìdájọ́ tó náà bó ṣe fúnjọ́ gbẹ̀dà òkèèyàmà yọ̀ọ́ rọ̀ mọ́ báwo ló ti ṣe rí báwo ló ti ṣe jẹ́ síwájú kó tó yà wèrè ṣé mùsùlùmí ni tẹsí ń sin náà títí tí tó ṣe fi ṣe àwọn ẹnu tí ń bẹ láàrin ìgbà tó bàlágà sígbà tó ya wèrè o tó fi làákà ìṣe tọ́lọ́wọ́n bó ti dájọ́ fún jọ́gbìn dàgbìyà àmọ́ gbogbo ètò sí ìgbà tó jẹ́ wèrè àìsín náà àìsín gbogbo ẹ̀ eléyìí àpò ni àmójúkúrò lọ́lọ́run kò lè lè gbàtọ́ títò náà bá ba nǹkan jẹ́ o kò lè lọ kúrí o wọn á bá nǹkan oníkan jẹun àwọn èèyàn rẹ̀ wọ́n lọ bá wọn kan wẹ̀ o. tọ́ jẹ́sílẹ̀ ìbáyé wa àwọn mẹ́ta yìí kò ní pẹ̀sẹ̀ lẹ̀ fún wa sọ́nà bí ọ́ léèrè nílùú kíkẹ́ ẹ̀sùn àwọn èèyàn mẹ́ta tó fi ṣẹ̀rí à tó ní òní pẹ̀sẹ̀ lẹ̀ fún wa títí tí ń ti ń ṣe wọ́n kú kú bẹ́ẹ̀ àti màwọn nílùú òun náà ni ẹni tó sùn títí tí ó fi jí ọmọdé títí tí ó fi bàlágà wèrè títí tí làákà ó fi padà wá. àyíká ń ṣe béèrè kan wọ́n ní wèrè kan wà nílùú àwọn àwọn èèyàn mọ̀ dáadáa kó tó yá wèrè títí kìí ṣe mùsùlùmí kó tó yá wèrè ṣùgbọ́n subhanallah lọ ya wèrè ta ya wèrè sí ni gbogbo ògbà àbí pàtàkì jùlọ lóòrèkóòrè kí máa rìn síla púpọ̀ lọ mẹ́tíláṣí. tó bá sì jẹ́ mẹ́tíláṣí náà wọnú pẹ̀lú àwọn èèyàn. kò lè yí wá sọ láìsí. báwọn lè kírun síla àti pé báwo lọ̀rọ̀ rẹ̀ ó tẹ̀ ńdọ̀gbẹ́ gàlùkìyà. ó ti bàlágà kó tó ya wèrè àbí ó ti bàlágà wọn lọ ti bàlágà ẹ sì mọ kéèkì ṣe mùsùlùmí wọn lọ mọlẹ́yìn pọ́ọ̀lù ẹ gbọ́dọ̀ kí mùsùlùmí ẹ gbọ́dọ̀ kí mùsùlùmí torí pé ọmọlẹ́yìn pọ́ọ̀lù náà sì lè dè nítorí àwọn bó sì ti tètè rò fún un náà ni tó ṣe kó tó di pé ọ̀yà wèrè ó sì ya wèrè lẹ́yìn tó bàlágà ó sì bàlágà lẹ́ni tí ń bẹ lórí ẹ̀sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù lórí ẹ̀kọ́ sí ìkàkọ́ fún tí wọ́n gbà lọ́dọ̀ ọlọ́dún lọ. ọjọ́ tètè mo ti kẹ́sùn Islam lórí kó tó dọ̀là ọlọ́run bá nìkan lọ́mọ ojúmọ́ tí ọmọ kàlùkù lọ́la ọmọ ìjẹ́ kí ojúmọ́ rẹ̀ kọ́ máa má wa òrójú lónìí àìrójú lè gbẹ̀yìn rẹ̀ o lálàáfíà lónìí àìlálàáfíà ó lè gbẹ̀yìn ẹ̀ òsín bẹ láyé lónìí kò lè bẹni fún ìfọ̀ rẹ̀ lọ́la ìgbà tá a sì ń bẹ láyé la lè sin lọ bàtà ń bẹ láyé la lè tọrọ àforíjì la lè ronúpìwàdà ìgbà wo gan-an là ń dá ìrònúpìwàdà là ń dá dúró dà náírà táwọn sáà lámọ̀dájú bóyá lé ọlọ́run máa wà láyé ìgbà wo gan-an là ń dá ìtọrọ àforíjì là ń dá dúró dà táwọn sáà mọ̀ bóyá ti sáyé lọ́la lẹ́ni tó ààrẹ ń ṣe tí sì bá bẹ́ẹ̀ kú. ọlọ́jà bá sùn wá jẹ́ ọlọ́jà sanra wá ọmọ ìyẹn máa ń dá ẹgbẹ̀rún ọdún àtọ́ni ọdún kìíní kan ọdún torí ọmọ ògbó wọn ní kú ìgbà ọdún ọdún kan gbólógbó ìkúléwé gẹ́gẹ́ bí gbólógún ní àkàlàmọ̀gbò kan ní ṣe irọ́ lásán gbogbo àti ìwé ìjọ ń kú lọ́kọ̀ kan. sẹ́ńsẹ̀rẹ̀ àwọn ẹ̀jẹ̀ ọ̀tọ́rí ikú títí títí títí tí olùkọ́ torí bí ikú. ṣùgbọ́n àti ẹ̀nà dìde ó kú àbí òkú yóò kú náà èèyàn gbọ́dọ̀ gbà fọlọ ló ti gbọ́dọ̀ dé kó wà nù palẹ̀ mọ́ gbogbo gbà eléyìí ni òní dé kábàámọ̀ èèyàn púpọ̀ torí ẹ̀ ọmọdé kékeré tó fẹ́ yà ó ó lè kọ obìnrin lẹ̀ ètò ọ̀dọ́gba ni pé kò lè kọ́ lẹ̀ o because tí a bá fi kíkọ obìnrin sílẹ̀ lé ọmọdé lọ́wọ́ ó lè kọ ìyàwó rẹ̀ lẹ̀ láì níye ìgbà lójúmọ́ wípé àkókò mẹ́ni tó fẹ́ olúwa rẹ̀ ṣé bí mo ṣe fẹ́ kí àwọn mi orí ni wọ́n rí yìí òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́ kó ń kàn lẹ̀. ẹ mọ̀ pọ́nmọ kínkínní ni ẹ dẹ́mọ́kítà ló ń kóró ó wá lọ́ọ́ ro fùfú so for that matter ajẹ́ pé òun kàn lẹ̀. ẹ wá òye ìgbà tí ó kàn lẹ̀ lọ́mọ sọ pé gbogbo bí eré bèbí bí eré bèbí lọ́wọ́ lórí rẹ̀. torí ẹ̀ lódodo olóyè kápò lè kọ́ lẹ̀ torí pé àdéhà nàbì Muhammad sallallahu alaihi wa sallam ó ní ìnàmọ́ pọ̀lọ́ ẹ̀kú lè máa ń sákàdà lè dá. ìkọ́ obìnrin sílẹ̀ kò sí pẹ́lú míì àyàfẹ́ ni tí ojúkun ìyàwó ń bẹ lọ́wọ́ rẹ̀. eléyìí mi ń bá di ọ̀pọ̀lọpọ̀ jùs ìwọ̀ ìrọ̀lẹ́ ti pè lábẹ́ wípé a abala kan asọ́lọ́rọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ la gbà lérò ṣé ojúkun ìyàwó nìkan níbẹ̀ lọ́dọ̀ ọkọ àti gbogbo ìyàwó níbẹ̀ lọ́wọ́ rẹ̀ gbogbo ìyàwó níbẹ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀dà ìgbà tí wọ́n lójúkun ìyàwó níbẹ̀ lọ́wọ́ rẹ̀ sẹ́nìkan tún ojúkun kejì mú ni rárá àtọ́júkun rẹ̀ àtọ́rí rẹ̀ àtẹ́fẹ́ rẹ̀ ọwọ́ rẹ̀ náà gbogbo ẹ̀ wà ìwọ ló lè kọ́ lẹ̀ ẹni pé kìí ṣe bàbá àbí ìyá rẹ̀. tó ọmọdé kékeré yẹn olóye káríkó lè kọ obìnrin sílẹ̀ láàkín nígbà tó ṣe pé làákàyè rẹ̀ làákàyè tó lẹ́ni níṣ láti ti kọ́kọ́ ṣe tó náà lọ́kàn màmá lọ fẹ́ yàwó àbí bàbá rẹ̀ lọ́gbà lọ́ba fẹ́ tó lọ́fà ló fi jẹ́ kó kò sí lọ́wọ́ rẹ̀ wọ́n lè bá kọ́ ọ́ lẹ̀ díẹ̀ ọmọ kínkínní wọ́n lè bó nǹkan ìyàwó lẹ̀ kí pé wọ́n bàbá gbangba o òtítí bàbá gbangba bàbá rẹ̀ wá sọ pé títí tí táwọn bá ti bẹ láyé ọmọ ẹ̀ríndín náà ni ọ́ ọmọ ẹ̀ríndín ni ọ́ lágbọ́n fún ọmọ ọ̀pọ̀ ọlọ́gbọ́n àbẹ́ ìfọmọ ẹ̀ríndín nípa kókó lè kọ̀ ìyàwó ilé ìjọba ti ṣe bẹ́ẹ̀ ọ̀dà ọmọdé kékeré wèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́nìkan wá sọ fún lọ sọ fún títí kó ó sàlàyé fún ìyàwó òun kó pọ̀lẹ̀ àbẹ́ ìfura nísìnyí ọmọdé kékeré lọ sọ fún pé lọ́sọ fún ìyàwó òun o ìpè tọ̀ ọkọ yín olóńpọ̀ yín lẹ̀ wèrè ni wọ́n sọ fún pípọ́ lọ ṣiṣẹ́ wèrè yẹn lẹ́ẹ̀kan láàrin ọpọlọ rẹ̀ ọmọ ẹsẹ̀ jẹ́ onítọ̀ sórí ọkọ yá o ó ní òtúkọ̀ ọ̀lẹ̀ ṣé ìgbà táwọn lágbára láti dápọ̀ ìyàwó wọn sílẹ̀ ṣé tí wọ́n bá jí fẹ́ pé kíkọ́ ọ̀lẹ̀ wọn ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nítorí pé ńgbà tọkọ ti ní sọ fún fóun kọ́ ọ̀lẹ̀ àti bá ló ti ṣẹlẹ̀ ẹ̀ post office òtètè mú lẹ́tà lọ it's not a problem. nítorí di eléyìí báyìí ẹni tí wọ́n ní ọlọ jíjẹ́ èso ni wàhálà àlọ́kọ̀ ńgbà tọkọ ti fọ́ọ̀n ìyàwó ti di kíkọ́ ọ̀lẹ̀ torí ẹ̀ka lọ fi gbé ààbò ọ̀pọ̀lọpọ̀ ló jókòó pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ níbi tí wọ́n ti ń dọ̀wọ́ ẹ̀kẹ́ bàbá sọ ń bẹ̀ kó ti kọ̀yàwó ńlẹ̀ òun kọ̀yàwó ńlẹ̀ ìyàwó ò sì gbọ́ kò túmọ̀ sí pé ìyàwó rẹ̀ ni máa ń ti kọ́ ọ́lẹ̀ náà anytime tí ìròyìn bá dé sí ìyàwó ìyàwó ti mà náà kò sí ìwà àmà kò ti kọ̀yàwó lẹ̀ náà bí ẹnìkan nù wọ́n béèrè níbi ìjẹta ó yá yẹn lẹ́nu ó ní ìyàwó bí ọkọ ibi ẹ̀dá kù wọ́n kó obìnrin lẹ̀ wọ́n kó obìnrin lẹ̀ tí wọ́n máa ń sọ yìí báyìí kò yí òun kí ni tìmọ̀ sí kó obìnrin lẹ̀ gan á ọlọ́mọdé adébìnrin lọ́wọ́ bọ́ sọ pé kò yí ọ irúfẹ́ pé ogún wọn máa kó obìnrin lẹ̀ àá ṣé eléyìí sani òye ẹni tí ọba yé ti kọ́ náwó òye ọgbọ́n kó obìnrin lẹ̀ èyí tẹ́lẹ̀ náà kò sí lè rẹ tẹ́lẹ̀ wọ́n ló mú wa oṣù tún nínú náà oṣù fẹ́ rí mọ́ wàá tòun wá ní kò yé òun ẹ wá máa wọkọ náà àbọ̀ ìyàwó ẹ ẹ wọkọ ọkọ wa nínú wa ní àtàrà múwèé ọkọ wa kọ pé pé bí wọn sọ pé ẹgbọ́n kan o bí akọ báyìí òun òun òun a ọlọ́mọdé àgọ̀ nígbà tí. ọkọ ọkọ mọ́ra rẹ̀ ni o mi ń pè bẹ́ẹ̀ ọ ni pé òun kọ́ ọ lẹ́sọ̀rọ̀ pé inú fíkìú ìwọ ọgbọ́dọ̀ lọ sọ̀tọ̀ púpọ̀ kọ́ akóbára rẹ̀ ẹ̀ ìrẹsì ọ̀rọ̀ àti kẹ́kọ̀ọ́ kó ti iná tó wá fẹ́ pọ́ àwọn yẹn lẹ́kọ̀ọ́ lọ́kàn lé àwòdánù láì mọ̀ ní torí ẹ̀ ó ní òun kọ́ ọ lẹ̀ òun kọ́ ọ lẹ̀ òun kọ́ ọ lẹ̀ tọ́ ó jẹ́ yí ọkọ àtìyàwó ikọ́kọ́ ń kọ́ ìyàwó lẹ́kọ̀ọ́ ìyàwó náà ń gbà bọ̀ tó dájú báwọn méjèèjì wọ́n pọ̀ díẹ̀. tó kí wọ́n lọ ṣẹlẹ̀ wọ́n á nígbà tí ọkọ kọ̀wé o ọkọ wa mú wé o òfìléyàwó lọ ìyàwó ń wò pé á ṣégedé tí máa ń ṣẹlẹ̀ ní ṣégedé máa ń ṣẹlẹ̀ tọ̀ ọkọ wa jáde tiẹ̀ lọ ìyàwó náà jáde lọ ọ wá fi ìwé yẹn lé orí tébù àbúrò ìyàwó sì ń gbé ọ̀dọ̀ wọn òun náà àtúwọ̀ ẹdínlé káwá kẹlẹ̀kùn kẹlẹ̀kùn kò ságbọ́ sí ẹnìkan kan dáhùn tó ẹ wá lọ gba ẹ̀yìnkùlé wọlé nígbà tó wọlé á fúlàtì mi lọ ọgbọ́n tó tún sílé òróró ibi tí òun ti ń wo tébù orí tébù lọ́ba rí ìwé bẹ́ẹ̀ lọ́ba kà á. asọ́pọ̀ àti òun ti pọ̀ àti òun lẹ̀ ó tún pọ̀ ọ́ lẹ̀ lẹ́ẹ̀fẹ́ ta ẹni tí ń sọ̀rọ̀ yẹn ó ní bó ṣe ṣẹlẹ̀ gángan ló ń béèrè yìí o sọ nínú àbúrò àti bá ní á àtẹ́gbọ̀n àtọ́kọ̀ àti òun ti kọ́ ọ́lẹ̀ lọ́ba bu ẹkún tó bu ẹkún lọ́ba múwe ó di rí ẹrí ẹrí ẹrí ẹ lọ́dọ̀dọ̀ bàbá wọn. wọ́n ní àtẹ́lẹ̀ ọkọ àti ti kọ àjílẹ̀ abájọ ohun ọ̀fẹ́ nìkan kan ní wọ́n lè lọ́ba bá ní wọ́n ti ṣeré nígbà tó ti kọ́ ọ́lẹ̀ bá wọn ti ṣẹlẹ̀ náà nù yẹni pé bàbá òun ní dọ́kù wípé wọn èé fi obìnrin ilẹ̀ ṣeré nígbà tó ti kọ́lẹ̀ lọ́wọ́ ti kọ́lẹ̀ náà tọ́ bàbá bá ti gbé fóònù wọ́n á pe ọkọ ọmọ wọn lánàá wípé tọ́ nígbà tí ìdùkọ ọmọ wa lẹ̀ o ọjọ́ pé wọ́n ti parí ìjà ọ̀nà àkóbọ̀ wa lé mi. ọ̀sìn nílẹ̀ ìwé tí wọ́n mú wá bò ah dáàdi ọ̀rọ̀ wà lórí ẹ̀ ló wà àwọn olùmọ́sọ pé òun èéfi kí fòbì ní nàìjíríà àbí kí lọ́ọ́ àlàyé kí lọ́ọ́ mẹ́sì wọ́n sá lọ lọ sàlàyé fún bàbá bàbá ọ̀gbà o bàbá pọ̀ jálẹ̀ kí làwọn lè ṣe tó ti kọ ìyàwó rẹ̀ lẹ̀ dáadáa torí ẹ̀ ẹ̀ ẹ̀ rí pé àbí kéèyàn ọmọ àtọ́ra sí i kí wọn máa sọ ìgbésẹ̀ tí ó gbé gbogbo gbé ètò pé ń bọ̀ bá gbé tán lọ́wọ́ àrí pé àtọ́ dẹ̀pẹ̀. òun láàrin rẹ̀ sọ́lọ̀ nígbà tó kọ̀wé yẹn tó gbèrò kó n fẹ́ kọ́ ìyàwó rẹ̀ àbó ń kọ́ lẹ̀ náà rárá o nígbà ń kọ́ lẹ́kọ̀ọ́ náà ni ó kì í ẹ̀kọ́ ìwọ̀n àgbà ká kọ́ lẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni ọ̀dà kò burú wọ́n fi yé bàbá ìyàwó yẹn pé kò kọ́ lẹ̀ lábẹ́ òfin ọ̀nà kò lábẹ́ òfin ọ̀nà bàbá tí wàá gbà wọn ọgbà wọn sọ fún àwọn ọmọ lẹ́yìn rẹ̀ eléyìí fi hàn wá pé bí ká sì lákàì ká sì máa ma irú ọ̀rọ̀ tí ọmọ jáde lẹ́nu wa ọmọdé kékeré kò lè kọ ìyàwó sílẹ̀ o àmọ́ lè bá a kọ́ ọ lẹ̀ ẹnìkan tó wá ní ṣé ń bẹnu pa ń gbọ́rọ̀ sí bàbá wa lẹ́nu àbí ìyá wa lẹ́nu tí wọ́n bá ní ká kọ́ obìnrin lẹ̀ ká sì kọ́ ọ lẹ̀ tọ́ kí ló dé tó fi kọ́ lẹ̀ kí ló sì kí ló sì torí pé àwọn bàbá àti ìyá wa náà wọ́n bí ọmọbìnrin bọ́yá tí ìyá àti bàbá ẹni tó fi òun náà tó bá ní fún ọkọ̀ ọ̀lẹ̀ ẹ̀ kíkẹ́ ẹ máa gbọ́ ẹ̀dẹ̀ tó lọ kó wa nù tó ojú ní rojú sàánù ẹ máa ka ìyàwó ọmọ ẹ máa kà fún ọmọ ẹyin torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ọkọ àwọn àyà ọkọ àwọn ní máa sábà lé ìyàwó ọmọ lọ. ó wù wọ́n kíkí káwọn ọmọ wọn náà bí ma ṣùgbọ́n kò wù wọ́n wọn wọn rí ìyàwó lọ́dẹ̀ wọn. ṣé wàá rí ni èyí ṣé wàá rí àwọn àyà karambà ní ti lé ìyàwó ọmọ lọ kó lọ́ọ̀dẹ̀ ọmọ tó bá jẹ́ pé bí ìyà ọkọ ti ní ti lé ẹ̀yìn nù lẹ́yìn ọdún àgbà débi pé ẹ̀yin náà ẹ̀bẹ̀ ń lé ọkọ títí tọ́mọ ẹ̀yin náà fi ń fẹ́yàwó. òkúkú ní rọrùn torí ẹ̀ náà nìkan nígbà táwọn lọ so ìdí ń bì kan ọ̀kan rá níta níyàpọ̀ o àníyàpọ̀ ìyàwó èyí o bá àwọn màmá màmá bá dìde dúró òfin ọlọ́run ní ká béèrè yàpọ̀ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tí ìṣẹ̀lẹ̀ náà lẹ̀rú dé gbà wá ẹ dákun sí ẹ̀yìn ìyàpọ̀ ìfẹ́ faramọ́ kọ́mọ yín ọ̀fẹ́ ọmọ yìí láwọn faramọ́ ẹ̀yìn náà lẹ́lẹ̀ ilé ọkọ kàdé bí yín tó ó túbọ̀ sí pé àwọn ẹ̀yà kọ ẹ ti di yọ ọ̀ràn bomi wọ́n ti di yọ ọ̀ràn lágbọ̀n bomi torí ẹ̀ ẹ̀ páyọ̀ ọlọ́run ẹ rántí pé ìyàwó ìyá kan ló bí òun náà bàbá kan ló bí òun náà kò sì ní wọn fún lè ránṣẹ́ sáwọn ẹ̀yin náà ẹ má ṣe lóṣù lẹ́yìn ọmọ ọlọ́mọ gẹ́gẹ́ bí òṣè nígbò ẹ̀yin náà títí kẹ́ni kò ṣe lóṣù lẹ́yìn ọmọ ẹ̀yin náà. kọ́lọ̀ burú débi pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n fẹ́ lọ́kọ ní ìsìn wọn máa fi ọmọkùnrin léèrè pé ẹjọ́ sẹ́ ní mọ́mì. àwọn àlùyá wa pa nítorí pé afẹ́fẹ́ àwọn òbí ẹ wọ́n láwọn ìrírí náà ni ìrírí ni báwọn ẹ̀yà tí wọ́n bá ìyàwó du ọkọ àhà ìyàwó ọmọ wọ́n ti máa bá a tó ọkọ ẹbí ẹ̀yìn ìyá ẹ̀lọ́ yìí wà padà sí dáadáa ẹ̀páyọ̀ ọlọ́run ẹ̀rántí pé àwọn ọmọ yìí tí wọ́n bá wà tí wọ́n bá fẹ́yàwó ẹ̀yin náà àbùkù yín ni nígbà wọn ti fẹ́yàwó sẹ́nà wọn máa máa ń rí ilé ọkọ gbé lálàáfíà ìdùnnú yín ni àwọn yóò ti máa fi sọ̀rọ̀ yín dáadáa kọ́lọ́ mọ́tò wa ló pọ̀ sí ìdùnnú wa. والمملكة والمخيرة لهما أن يقضيا ما دامتا في المجلس المملكة قلنا لبني بني fi في rẹ̀ tó fi sábẹ́ أقول لك ọkọ إيه؟ ملقتك نفسك أو أمرك أو طلاقك بيدك mo ti fún ọ ní kápá lórí ọ̀rọ̀ ara rẹ báyìí ìyẹn ni pé tó bá wù ọ́ kọ́ra rẹ kó lọ́dọ̀ mi ìyẹn ni pé ntọ́kọ ni ọkọ gbẹ̀gùn ìyàwó rẹ̀ rí gbàmbẹ́ ó ti sú ọkọ débi ìfihàn báyà ìyàwó ti máa ń sọ pé tó bá yẹ pé bàbá rẹ ló bá bí ọ àbí òye ọ ó ti lọ tó máa ó tún gbà ń papọ̀ tó bá yẹ pé bàbá tó bá yẹ pé bàbá rẹ ló bá bóyá tó bá bí ọ kọ̀ọ̀kú lẹ̀ ó ti sẹ́rí lẹ́ẹ̀kan ọkọ̀ ṣe sùúrù ẹ̀gbìn máa ń bẹnu ká fẹ́ yà wò ó tún lọ fi lu àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ ah ń tọ́ àṣọ gbàmúlẹ̀ wa sùúrù mẹ́rin. sọ gbogbo ìyàwó ti rí kó mú yàn jẹ ọ náà tún lọ sáàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ kọ́ mọ́ gbá ń papọ̀ mo ní tó bá jẹ́ pé bá bá rẹ̀ lóbi kọ́kọ́ mi kódà kò lè ṣe nǹkan kan tí tó bá dijọ́ mi wàá gbá létí mi. ọkọ bẹ́ẹ̀ lọ́nà ìlà tó yọ ìfọ́tí ó ti fọ́kọ tó bá tó bá bẹ́ẹ̀ lóbi ẹ ọkọ̀ lẹ̀ ẹnu kí àgbẹ̀ rẹ̀ ọkọ ìyàjọ kẹ̀kẹ́ lórí òun wàá fi yọ tó bá pọ̀ lóbi torí òun ọ̀fẹ́ kọ́ tẹnu jáde àmọ́ òun fẹ́ ibi kò yọ ní ìsìnkú ìkápá kíkọ́ ọ̀lẹ̀ tọ́lọ̀ ń fọ̀ òun kọ́ kọ́ra rẹ̀ kú lọ́dún. ẹ ọ̀gẹ́ ẹ gba tó bá bẹ lóbi ọ gba tó bá bẹ lóbi ọ òun fẹ́ kọ̀kọ́ sọ ni nísìnyí ọkùnrin á lè pé mo fọ́ ọ obìnrin yóò pé if that is the case òun kọ́ra òun lẹ̀ eléyìí ni mo máa làjá ẹni tí wọ́n fún ní kápá àti kọ́ra rẹ̀ lẹ̀ kó lọ́dọ̀ ọkọ. al-mukhayyara olùlẹ́ni tí wọ́n fún lẹ́sàsà nínú kó mú mi àbí kó múra rẹ̀. ẹ̀kọ́ yàtọ̀ alákọ̀ọ́kọ́ wọ́n fún ní kápá àti kọ́ra rẹ̀ lẹ̀. ẹlẹ́kejì wọ́n fún lẹ́sàsà nínú kó sẹ̀sà àbí kò sẹ̀sà ara rẹ̀ tó bá fi lè sẹ̀sà ọkọ ìyẹn ni kíkò níbi kan lọ tó bá fi lè sẹ̀sà ara rẹ̀ kíkọ́ ọlẹ̀ ni tó bá sì fi lè sẹ̀sà ara rẹ̀ kéde kíkọ́ ọlẹ̀ kan o kíkọ́ ọlẹ̀ mẹ́ta ni tọ́ba pin sẹ́nu pé options ọ̀fun ni pé either you choose me or you choose yourself tíráǹsì ti lè tẹ̀sà ara rẹ̀ ó tẹ̀sà ara rẹ̀ pinnu kíkọ́ ọ̀lẹ̀ mẹ́ta. àní ìjọ fún ní agbára pé ó lè kọ́ra rẹ̀ lẹ̀ ọkọ lè takò tó bá mú ju ẹyọ kan lọ tó ní ọkẹ òun kọrọ ńlẹ kíkọ mẹ́ta ọkọ sọ pé rárá ẹyọ kan ló ní méjì yòókù ló ti lọ́wọ́ rẹ̀. ìdí ni wípé ọkọ ọgbọdọ sọ wípé ìgbà tí mo ní mo fún kápá kìí ṣe ìkápá àti kọ ara rẹ̀ sílẹ̀ mo fún ànígbà lẹ́nu ẹ̀ ṣùgbọ́n yóò sọ wípé tí mo ń bá fà ní òǹkà òun sọ wípé òǹkọrò méjì mo rárá òun sọ pé mẹ́ta mo ní rárá ẹ̀yọ̀kan ló lè mú ṣùgbọ́n pé mo fún kápá àbí fún kápá mo fún kápá. mo pé wa ẹni tá a fún ní kápá ẹ̀yọ̀kan ló lágbára lórí ẹ̀ ọkọ lè máa bá a fa tó bá ju ẹ̀yọ̀kan lọ ọkọ ní oṣù rìn àmì ìta ni múra rẹ àbí kó mọ́kọ tó bá mọ́kọ kò níbì kan lọ tó bá ti lè ṣèṣì múra rẹ̀ mẹ́ta nù tọ́ba ní ẹyọ kẹ́rin ọba lóru à sọ́tẹ́ni tí ọ̀gbọ́n lẹ́nu ẹ̀. ìyàwó ni nígbà tó ń múra òun kíkọ́ ọlẹ́kan ló ń gbà lérò táàgbọ̀ àníbọ̀ torí nígbà tó ti múra rẹ̀ ó ti mú pinni ọgbà bọ́ọ̀lù kọtayọ góòlù kálukú ọmọ àlọ́ وله أن يناثر المملكة خاصة فيما فوق الواحدة náà làbá ń sọ yẹn pé èyí tá a fún ní kápá kó lè kọra rẹ̀ lẹ̀ ọkọ lè tàkó tó bá ti mú ju ẹyọ kan lọ. kápá tí mo fún un lórí ẹyọ kan ni kò sì gbọ́dọ̀ ju ẹyọ kan lọ. وليس لها في التخيير أن تقضي إلا بالثلاث ṣùgbọ́n nígbà tọkọ bá ní tẹ̀sà láàrin mi àtòrí ara rẹ̀ tókè ní bá fi lè tẹ̀sà ara rẹ̀ kọ́mọ̀ tó mẹ́ta ni no going back. ثم لا نكرة له فيها ọkọ̀ òdùgbọ́dọ̀ tàtàkù ìgbà mẹ́ta báwo mẹ́ta náà ni wọn náà tó bá ti lọ sẹnu gbóró tó ní mú kanú méjèèjì èmi àbí wọn ó sì lọ múra òun mẹ́ta nù kálukú bá lọ rẹ̀ kò ní tọ́ sí ọmọ láéláé àti àtẹnkẹ àgbáwó jẹ́ ọ̀yọ́ títí tí ó ti lọ́kọ bí ìtọ́yàtọ̀ sí wọn ilé ìjẹun sáájú oṣù lónìí lẹ́yìn rẹ̀ àbá àtẹ̀jẹ́ rẹ̀ alùpùpù ìlà ọlọ́wọ́ bá kú fún wa ní àgbẹ̀ ìkúkú yìí nínú ẹ̀sìn wa wọ́n ràn lọ lórí àti máa fi ìtàǹkọ́ yẹn gbé wà ètò ìtàǹkọ́ ìtàǹkọ́ ní àwùjọ rẹ̀ lọ́la òṣèré àmọ́ tí wọ́n ti ń gbàlejò سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت Thank náà